Jamaluka fi aini wa dhikruka fi fami wa hubbuka fi qalbi wa kaifa tagibu wa hubbuka fi qalbi wa kaifa tagibu لا تقذفونا بالشذوذ فهننا سرنا على ناجل خليل محمد وبقول من شرع شريعة نسنه وعلى مكو لتي لكريمة نهتدي ولكل قول ستدور بهايته أو بالحديث لمستقيم للمسند لا تقذفوا لا بالشذوذ فإنما سرنا على نهج القليل لمحمد وبقول من شرع شريعتنا صنعوا وعلى مقولته لكريمتنا هتدي وبكل قول نستدل بآيتي أو بالحديث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 وخير الأدعي أدعي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun ló ní gbogbo ọpẹ́ oore alákọ̀ọ́kọ́ tí àwa mùsùlùmí máa ń dúpẹ́ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí tá a mọ̀ sí ní mọ́tòlì Islam ìdẹ̀kùn tó ga ju gbogbo ìdẹ̀kùn lọ ni. Islam, tọ́lọ́wọ́n bá wá ṣe fún èmi àti ẹ̀yin àwa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí ìdẹ̀kùn náà kí ọlọ́wọ́n ọba kó má gba ìdẹ̀kùn náà ní ọwọ́ èmi àti ẹ̀yin kí ọlọ́run kó pa wá lẹ́ni tí á jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó gbé wa dìde lẹ́ni tí á jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí Islam oore ẹlẹ́ẹ̀kejì tá a máa ń dúpẹ́ lé lórí òun náà ni oore àlàáfíà ní mọ́tòlẹ̀ àáfíà àlàáfíà tọ́lọ́run ṣe fẹ́mi àti ẹ̀yin kí ọlọ́run kú tó bá ṣàlékún àlàáfíà náà kọ́lọ́run jẹ́ kí àlàáfíà náà ká fi jẹ́ ẹni tá a fi rí ìyọ́nú ọlọ́run torí pé ńgbà tọmọ èèyàn míì bá ní àlàáfíà yóò tún máa fi àlàáfíà yẹn takùtọ̀ ọlọ́run tó kọ́lọ́run bá fún ní àlàáfíà lára àwọn àdẹ̀kùn tí ọmọ èèyàn máa ń sìn lò ìkan nínú ẹ̀ náà ni àlàáfíà jẹ́ àlàáfíà àti tiwa àfijókòó àfi ń gbọ́rọ̀ ọlọ́mọba kọlọ́mọjì ká sí àlàáfíà náà lò kó wá sí àlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa. ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìdẹ̀kùn fọkànbalẹ̀ ní mọ́tòlẹ̀ amni èyí tí ọlọ́run ọba ṣe fún wa ní agbègbè wa tí a wà níbẹ̀ yìí òun náà ni ó jẹ́ pé ọlọ́run bá fi sàánú wa lágbègbè yìí òun làá náà fi lè jókòó ta a fi ń gbọ́rọ̀ ọlọ́run ìdẹ̀kùn náà tó jẹ́ ti ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó má yọkù ní agbègbè yìí kọ́lọ́n kó ní ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí àwa bẹ lọ́hùn àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá a ṣe sí orílẹ̀-èdè yìí gbogbo àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ kọ́lọ́n kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. ìdẹ̀kùn èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni ní mọ́tòlì ìdẹ̀kọ́ ọlọ́run ọba ṣẹ́wàkùn sórílẹ̀ adúpẹ́ fọlọ́run ọba lórí àṣẹkùn náà kí ọlọ́run ọba kí ó ṣe àṣẹkùn tọ́lọ́run ọba ṣẹ́wàkùn yìí kó ṣe ní tí a fi lè ní iṣẹ́ eré tí a fi wà lìjọ́ náà má ṣe ní nǹkan tí a fi rí ìbínú ọlọ́run ọba gbogbo orin tó wá kù tọ́lọ́run á nìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ kí àwọn orin náà má jẹ́ ó bàjẹ́ kọ́lọ́n kún sálẹ̀kún orí fún ẹnì kọ̀ọ̀kan wọn. àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba fún bàrà wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́wọ́ ọba ó ṣe ní èyí tí èmi àtẹ̀yìn òbí níyọnu ọlọ́run èmi tí màá máa sọ ọ̀rọ̀ tí màá máa sọ èyí tí ó bá ìtọ́lọ́wọ́ ọba sọ àtúntíṣẹ́ rẹ̀ mú ní kọ́lọ́n jí máa jẹ́ kí wọ́n ti ara rẹ̀ rí ọlọ́run ẹ̀yin náà tẹ́ máa gbọ́ gbígbọ́ náà ọlọ́run jọ ṣe ní àǹfààní kọ́lọ́n iná tara gbígbọ́ náà kẹfì ní ìyọnu ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run jẹ́ ká ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ náà ká fi wá jẹ́ ní àlìjánná má jẹ́ ká fi jẹ́ níná la hawla wala quwwata illa billah súra tí a wà òun náà ni súratul hajj quran 22 èyí tí a kà lánàá òun náà ni láti bí aya 46 òun láti bẹ̀rẹ̀ tafsiri lánàá. òun náà lákọ̀ọ́kọ́ sọ ìtumọ̀ rẹ̀ fún wa ká tó máa bá tẹ̀síìrì títí òní lọ ọlọ́run bá ń sọ fún wa ní àyà 46 a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní afalam yasiru fil أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ọlọ́run bá ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tó ti ṣáájú lọ tọ́lọ́ náà tí wọ́n ń bá àwọn kèfèrí sìn ó tún bá wọn náà wí ọlọ́run bá ń fún wọn ní ọ̀nà tí wọ́n máa gbà rí ìwòye tá a mọ̀ sí ibùrọ̀ tí wọ́n gbà lẹ́jọ́ pé àwọn náà lè gbà ronú nípa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni afalam yasiru fil ardi. yasiru fil ardi fatakuna lahum qulubun tọ́nà bá fẹ́ sọ ń bẹ̀ náà ni pé ẹ tíráì kẹrin káàkiri orílẹ̀ sírúfìlẹ̀ ardi ọlọ́run kan wá ní wá béèrè ni ọlọ́run ṣé wọn ò lè rìn káàkiri orílẹ̀ ni tọ́nà bá fẹ́ sọ fún wa ni pé mò ń ṣe yín lójú kòkòrò pé kẹrin káàkiri orílẹ̀ tẹ bá rìn káàkiri orílẹ̀ àwọn nǹkan tí ó ṣe ní sábàbí fún yín ni pé fàtẹ̀kùn náà lọ́hùn-ún ọlọ́run ni ṣé wọn ò lè rìn káàkiri orílẹ̀ ni kó lè bá a tiwọn kùlùbọ́n yá kìlú nàbí à wọ́n lè jẹ́ ẹni tí wọ́n lọ ní ọkàn lọ ní nǹkan a fi máa ronú tọ́lọ́wọ́n bá gbé sára ọmọ ènìyàn ọkàn wọn lè wúlò fún wọn yá kìlú nàbí fi gbọ́rọ̀ ọlọ́run ọba yé dáadáa wọ́n lè fi understand ọrọ ọlọ́run dáadáa nígbà tí wọ́n bá rìn káàkiri orílẹ̀ lọ́ sọ fún wa pé ìmọ̀ rìn kiri orílẹ̀ ìmọ̀ jẹ́ kéèyàn dá ọlọ́run ọba mọ̀ sí dáadáa ni. ì máa ń jẹ́ kí làákà èèyàn tún máa pé sí ni téèyàn ó fi máa jẹ́ ẹni tí ó máa gbọ́rọ̀ ọlọ́run ọba yé dáadáa ẹni tí bá wá rìn káàkiri orílẹ̀ tí ó bá tún wá gbọ́rọ̀ ọlọ́run ọba yé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ tó pé nítọ́lọ́run ọba gbé fún kó máa fi ronú tí ń ṣe ọkàn rẹ̀ kò wúlò fún nìyẹn náà. àwọn àdánù yìí yẹ sí màrún làbẹ́ ha. ọlọ́ni tí wọ́n bá rìn káàkiri orílẹ̀ etí tí wọ́n ní yẹn yóò padà di etí tó jẹ́ pé tá a bá wá ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn wọ́n máa lè máa gbọ́rọ̀ ọlọ́run ọba yi pẹ̀lú bí wọ́n ti rìn káàkiri nílẹ̀ pẹ̀lú àwọn náà ti rí kinní yẹn ní bá wá rí yẹn tábà tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba fún ọlọ́run wọn níka lọ síbi àwọn nǹkan yẹn wọ́n mọ̀ ní à ah, nítòótọ́ mà ni nítòótọ́ mà o etí wọn lè wúlò fún wọn ọba ní ojú o èèyàn a máa fi rí nǹkan ní tòótọ́ tójú ìbá ń rí nǹkan ojú yẹn èèfọ́ ojú tá à ń wò yìí káyọ̀pẹ́jọ ẹnìkan kò sójú mbẹ́ bẹ̀ kò wá rí na ọlọ́run ni làtà máa àbsọ̀ àwọn ojú tá a fi ń rí na ìkèé fọ́ ọlọ́run ni ó ní nǹkan tí máa ń fọ́ lára ọmọ ènìyàn ojú èèyàn kì í fọ́ ṣùgbọ́n nǹkan kan ni ó fa sábàbí tó jẹ́ pé èèyàn ó fi wá jẹ́ pé gbogbo ojú yìí ó ti wá fọ́ etí náà ó ti di ọkàn náà òun náà ti di nǹkan náà ti fèdí dídí ọlọ́ni kí máa fà á náà. wàlá kí n tá malikulu òlẹ̀ ti fi sódò. ọlọ́ni wàlá kí n tá malikulu ọlọ́ni ṣùgbọ́n ọkàn tó yẹ pé ń bẹ nínú gbáàyà òun náà ni máa fọ́ ọkàn tí ń bẹ nínú gbáàyà òun náà ni máa fọ́ ọlọ́run bá ti sọ́nà àwọn àyà mi pé ọlọ́run ni kọ́tàmọ́ lọ́wọ́ ala qulubihim wa ala sam'ihim wa ala ìṣáwá ọlọ́wọ́n bá ti fi nǹkan dín ọkàn àwọn kẹfẹ́ kẹ́ gbé bá wọn fọ́ lójú wọn ọkàn wọn àwọn náà wọn sọ̀rọ̀ táyà wọn sọ pé ó sì ń sọ̀rọ̀ dáadáa gbogbo nǹkan ni wọ́n ń rí lọ́dọ̀ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá fi gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yé ọkàn wọn ti fọ́ nìyẹn sọtọ́kẹ̀yà bá ti ti fọ́ kò ní ní dọ́lọ́wọ́n ọba mà yóò máa gbélé ayé ní ìgbésí ayé ẹranko ni àbí kó tún burú ju ìgbésí ayé ẹranko lọ náà. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìṣesí wọn ni pé yastajilunaka bil adha àwọn máa kán ìwà ànábì lójú wípé ìyàtọ̀ lọ́wọ́n bá lóun ó fi jẹ àwọn àwọn fẹ́ kọ́ lọ́wọ́n bá wá fi jẹ àwọn báyìí ó ní ṣùgbọ́n lọ́wọ́n bá wá fẹ́ ṣàlàyé pé òun ò lè kánjú fìyà jẹ wọn fáwọn ìdí mẹ́rin kan torí pé òun ọlọ́wọ́n bọ́ padà fìyà jẹ wọn náà ni alákọ̀ọ́kọ́ náà àwọn àdínyẹ ọlọ́ni pé kí ni ọ. ọ̀rọ̀ òun ọba ò lè ṣàdéhùn kọ́nàká ọlọ́run kó má má déhùn sí. sọ̀tọ́ ọba bá ti ṣàdéhùn kó ń fẹ́ ṣe nǹkan kan bó tilẹ̀ kí nǹkan yẹn ó pẹ́ tó ọlọ́run kó má déhùn yẹn sí. sọ alákọ̀ọ́kọ́ ni ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run kò lè kánjú jẹ wọ́n yà tó bá ní ọgọ́rùn-ún ọdún lòun tó tẹ ọlọ́run ọba ò ní sọ pé ọjọ́ ọdún mà ti pẹ́ ju tí n bá ní kí n fi ilẹ̀ yọ mọ̀ sá mọ́ mi lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọgọ́rùn-ún ọdún yẹn ó pè ọlọ́run sì fìyà jẹ ọ̀la yóò pè fọlọ́wọ́ wàdà ọlọ́run ọbẹ̀ ìyapa àdéhùn rẹ̀ náà. وإن يوما عند ربك كألف سنة مما تعدون. ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ bá òfin lè kánjú jẹ wọ́n yà ni pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kàálífì sanatin mímọ́ ta ọdún ó dà gẹ́gẹ́ bí one thousand years tẹ́yìn ọmọ èèyàn máa ń kà lórílẹ̀ ayé ni so ọjọ́ kan báyà ti ń wo ọjọ́ kan ìwo ọjọ́ kan dáhùn ọjọ́ kan gbà ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ọba báyà náà lọ́rọ̀ ọba náà ti máa ń wo one thousand years lọ́dọ̀ ọlọ́run bí ọjọ́ kan ló ti rí ọ̀dọ̀ tiwa làwọn rí pé ilẹ̀ ń sún ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń sún ilẹ̀ ń mọ́ àwọn afẹ́ gbogbo dáa ti ń lò bọ̀ láti ìgbà tí wọ́n ti ń kà tí wọ́n ti ń ka éèdì tí wọ́n ń kà after the death of Jesus Christ wọ́n ti ń kà á bọ̀ tó bá ní pé lọ́dọ̀ Ọlọ́run ọba kò ju ọjọ́ méjì àti àsìkò kékeré lọ àti wákàtí kékeré lọ so pé one thousand years so àti ọ̀pẹ́ àwa ní two eh, thousand thirteen so wọ́n ẹ̀ mo ò tí ì ju ọjọ́ méjì lọ níwájú Ọlọ́run ọba àti àwọn àsìkò kékeré so Ọlọ́run ọba ògbè tẹ́ wá dé òun ò kánjú láti fi jẹ́ kí wọ́n lọ fẹ́ lọ́ọ́ fẹ́ kánjú sí Ọlọ́run láti jẹ́ so torí pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bá bí one thousand years náà kàn ní so àwọn làwọn ò pé ọjọ́ yẹn jìnnà ó jìnnà ọlọ́run tí mú yá wa ọlọ́run bá mú yá bọ́ wa fáwọn kẹfìrí ọlọ́run fi yà jà wa náà. وكأين من قرية أمليت لها ọlọ́run ní rízìn ẹlẹ́ẹ̀kẹta àìmọye àwọn ìlú tí wọ́n ti tàpá sẹ́mi ọlọ́run ọba àmúlẹ́yìntùlá tẹ́mi ọlọ́run ọba lọ́rùn yẹn láadáadáa aṣọ fún wa náà pé fìràáhùn ìgbà tí fìràáhùn tó ń tàpá sí musa ó di forty years òun ni fìràáhùn àti musa tí wọ́n fi jọ ń sọ pé tí musa sọ pé ọlọ́run ẹ̀yọ kan ní sífìràáhùn náà tó ń pera ẹ̀ lọ́lọ́run fáwọn èèyàn ọlọ́run dẹ̀ fílẹ̀ fún forty years ẹwù gbèdéke forty years ọlọ́run àìmọye ìlú àmúlẹ́yìntún làá tẹ́mi ọlọ́run ọba ti lọ lára wàyí àzọ́ ọ́ lé kẹ́límọ̀ tán sọ́mà àkọ̀bẹ̀tọ̀lá. ọlọ́ni àwọn ìlú yẹn alágbòsí ni wọ́n àwọn èèyàn lóhùn náà ní ìsìn báyìí inú àjíṣẹ́ fún wọn nine hundred and fifty years ló fi jíṣẹ́ fún wọn tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run dẹ̀ fi wọ́n lẹ̀ kò nine hundred and fifty years kò fìyà jẹ wọ́n kọ́lọ̀ ọdún wa ṣẹ̀ṣẹ̀ wá fìyà jẹ wọ́n ọlọ́ni àwọn èèyàn ìlú ni mo ti lọ́ lára dáadáa àmì lẹ́yìn tù lára wọn lọ́ wọn lára ọlọ́ni wàyí àgbọ̀ ọ́límà tí wọ́n dẹ̀ já lábòsí ọlọ́run súnmọ́ àkànṣọ́. ọlọ́run ni mo padà fìyà jẹ wọn náà ni so ẹ̀dá bá ń kánjú pé kí pé kí wọ́n ti fìyà jẹ yín nísìn ẹlẹ́ẹ̀kẹta nìyẹn kẹ́ ẹ lè máa pé èmi ọlọ́run bá ọ mo kápá pé kí n ṣe kí ni o kí n fìyà jẹ yín náà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ fi mọ̀ pé kò nídìí kẹ́ ẹsẹ̀ máa wá pé ẹ̀ kánjú kí n tó jẹ yín yà ọlọ́run wáyé láyé yà lè máa sìn yìí ọ̀dẹ̀mí ọlọ́run lẹ́ padà sí ẹ ti láwọn èèyàn pín tí wọ́n ti máa kú ọ̀dẹ̀mí ọlọ́run máa ń dá wọn padà sí so dẹ́bà dẹ́bí ìjẹba padà sọ dẹ́mi ọlọ́run ọba kò sí èmi jí bẹ ẹ padà bọ̀ wá jí àyè ni tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ya táyé ọlọ́run ọba máa fẹ́ lómi ilé tí ò ní fìyà jẹ láyé ọlọ́run dẹ́wà fìyà jẹ lálẹ́ kìámà kódà àwọn tó nínú àdìsí tó fìdí múlẹ̀ ni pé ẹni tó lọ́wọ́ bá bá kó lè bá àtúbá ọlọ́run ti kanjú jẹ́ yàrá yẹn ẹ lọ́ba yẹ pé ọlọ́ba gbèrò àbúrò ọlọ́run kò fi ilẹ̀ ni yóò tún kú yóò tún wá padà di lálùkẹ́ àmọ́ yóò sì wá jìyà lálùkẹ́ ara so ọlọ́run ni wẹ́yìn láyé yanu sí i òdìmí ọlọ́run ọba òun náà ni ẹ padà sí náà. òyìnbá ayọ̀ náà. ọlọ́ni wà nábì sọ fún àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ yìí igbe èmi kọ́ ni màá mú yàwá fún yín o ẹ̀yin ènìyàn èmi ẹsẹ̀ tó lè mú yàwá fún yín èmi ò lè ṣàsìkò tẹ́ ẹ́ jìyà bẹ́ẹ̀ mi ti jẹ́ mo fẹ́ ṣàlàyé fún yín náà. innama ana lakum nazirun mubin. èmi ànábì tẹ́ ń wò yìí o ntẹ́mi jẹ́ fún yín o náà ni pé nazirun ẹni tó wá kìlọ̀ fún yín tí mo dẹ̀ jẹ́ mubinun ẹni tó wá ṣàlàyé fún yín nípa àkìlọ̀ yẹn àbí tó wá ṣàfihàn ìkìlọ̀ tó wá ṣàfihàn fún yín náà. Walladhina amanu wa amilu salihat. ọlọ́ni tí bá wá kó ìṣọ́ ọlọ́run bọ́ sọ fún yín pé àwọn tó bá wá nígbàgbọ́ tí wọ́n tẹ̀lé ti òjíṣẹ́ ọlọ́run wa amilu salihat tí wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ rere tí wọ́n tẹ̀lé tó ìṣọ́ ọlọ́run kí wọ́n máa ṣe níṣẹ́ ọlọ́ni kí ni ó jẹ́ tiwọn. lẹ́yìn مغفرة ورزق كريم ọlọ́run ní la magfiratun ọmọ èèyàn ò lè ṣe kọ́ wọ́n ṣẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ọlọ́run ní máa ṣàforíjì fún wọn ọlọ́run ní wa rizqun karim ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà máa fún wọn ní ìjẹ́ ẹ̀mú èyí tó jẹ́ ìjẹ́ ẹ̀mú èyí tó jẹ́ ti alápọ̀nlé ọlọ́ni èmi ọlọ́run bá fún ìjẹ́ ẹ̀mú ìyẹn náà ni ìjẹ́ ẹ̀mú tí ń bẹ nínú àlìjánná àṣàlàyé fún wa pé ìjẹ́ ẹ̀mú àlìjánná yàtọ̀ sí ìjẹ́ ẹ̀mú táyé ìjẹ́ bá ṣàlàyé fún wa lánàá torí pé gbogbo rọrùn pátáyáyá oní bẹ́ẹ̀ tí ò síbi táyé náà. ọlọ́run ni wàlẹ́dínà sáà àwọn tó wá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n hùwà tí ò dáa fi àyà àtinà níbi àmì àwọn ọlọ́run ọba wọn ò fẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ àwọn ọlọ́run ọba yé wọn á jì zina tí wọ́n ń takun tọlọ́run tí wọ́n ń takun tànábì tí wọ́n ń takun gbogbo àwọn tá a jẹ́ mùmìnì ọlọ́run àwọn tó ń gbìyànjú lélẹ́yìn ọlọ́run kí ni ọ̀jẹ̀ tiwọn. ọ̀mẹ́ríkà ashabul jahim. ọlọ́run ní àwọn wọ̀nyí o ọlọ́run ní ashabul jahim ọlọ́run ní ibi tí wọ́n wà ibi tí wọ́n ń pè ní àjẹyìn náà ni ànáàrù ọlọ́ni àwọn ni wọ́n pọ̀ sẹ́ẹ̀sì iná àwọn ni wọ́n ní inú iná tí wọ́n máa gbé bẹ̀ ọlọ́ni ayé tí wọ́n nìyẹn náà. wọ́n máa ń sẹ́lẹ̀ láàrin kọ́bílì kẹrìnrán sí wọn. sọ orí àyàtà adé ní àná nìyí àti ìsàlàyé ẹ̀ lọ títí àkànrọ̀ sàlàyé díẹ̀ fún wa ń bẹ̀ ni sọ àyà náà ni wọ́n kà fún wa ní ìsìn táwa sàlàyé ẹ̀ ìlọsíwájú náà kọ́lọ́n kọba kó sọ́dọ̀ fún wa náà أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلك الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa àyà tí wọ́n kà fún wa yìí gẹ́gẹ́ bí àwọn àfáà onítẹ̀fsíìrì gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa nípa àyà tí wọ́n kà fún wa yìí òun náà ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú maka ọ̀rọ̀ tí àwọn afúntẹ́fsìrì sọ ni mo fọ́nkọ́ fẹ́ kà fún wa tó jẹ́ pé àwọn àfa òní àdíìsì jẹ́ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ táwọn afúntẹ́fsìrì sọ yìí gbogbo ẹ̀ pàtàyẹyẹ ló jẹ́ nǹkan tí ó lẹ̀ a sì máa sọ ìdí tọrọ náà fi jẹ́ nǹkan tó lẹ a máa sọ díẹ̀ náà fún wa gẹ́gẹ́ bá wọn fún àwọn onítẹ̀síìrì gẹ́gẹ́ bá ti ṣàlàyé èyí tí wọ́n ṣàlàyé fún wa náà ni pé àwọn afóńtẹ̀síìrì ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba níjọ́ kan òṣìṣẹ́ ọlọ́run ọba ń ka súrátù nájímì so súrátù nájímì yìí ó jẹ́ kan nínú àwọn súrà èyí wà ní kùránì kùrán fifty three ó là ń pè suratu najmi nínú kurani orí kẹta ó lé ní àádọ́rin ó náà ní suratu najmi ìṣọlọ́wọ́ bá ń kà á torí ìṣọlọ́wọ́ bá máa ń kírun ní káàbà àwọn tí wọ́n jẹ̀jẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ àwọn náà máa ń wà níbi káàbà wọ́n wá ní ìṣọlọ́wọ́ bá wá ń ka súra yìí lọ gbàdúrà ìṣọlọ́wọ́ wá dé àyà nineteen táwọn bá lọ wọnú sátún najmi yẹn eh, Quran fifty three so tàbá wo bẹ a rí bẹ pẹṣẹ Ọlọ́run bá débi aya nineteen níbẹ̀. aya náà wọ́n kà fún wa pé afara'aytumul Lata wal Uzza Ọlọ́run ní ẹ̀yin ènìyàn ẹ wá wùsà Lata ni ẹ dẹ̀ wùsà al Uzza so òòsà kan ni wọ́n ń pè ní Lata òòsà kan ni wọ́n ń pè ní àlìhúzá so àwọn alárúbáwá àwọn ni wọ́n ń sin àwọn òòsà yìí àti manata. wà manata tààlì kọtàlì ọkọrọ. àti manata náà tó náà jẹ́ ẹnì kẹta wọn so wọ́n sọ àwọn èèyàn kan tí wọ́n ti kú wọ́n sọ wọ́n di òòsà wọ́n wá ń pè wọ́n ní láàtà wọ́n àwọn kan náà ti sọ àwọn èèyàn kan di Ṣàngó tẹ́sán àwọn yẹn kan di ògún àwọn alábára náà ti wà lórí irú ìṣesí báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́pẹ́ àwọn èèyàn tó kú wọ́n sọ wọ́n di nǹkan tó jẹ́ wípé wọ́n wá ń jọ́sìn fún wọn tẹ́pẹ́ tó bá wá ṣe hajj táwọn àwọn aláìmọ̀kan àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n gbé kalẹ̀ ìkan náà àwọn èèyàn tí wọ́n wá ṣe nǹkan fún wọn nínú wọn ni látàwà so torí pé òun máa ń ṣe àwọn kankan fáwọn èèyàn tí wọ́n máa ń jẹ látàrí náà ti sọ di látà so wọ́n ní àwọn òòsà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní láàtà ní uzza wọ́n ní manata so wọ́n gbà pé ọlọ́run ọba ní ọba alẹ́ azizu wọ́n wá ní òòsà yìí o tẹ́ bá pe nǹkan ní ahazu ẹni tó tóbi jù náà ń pè ní ahazu tó lágbára jù obìnrin ni wọ́n jẹ́ uzza so wọ́n gbà pé eléyìí o bí ọba tí ẹni jẹ́ ahazu yóò máa jẹ́ obìnrin ní ẹni yẹn ní tiẹ̀ wọ́n wá sọ di uzza òòsà obìnrin tó ṣe kí ni o tó tóbi jù báwọn lábá ti àwọn ẹni tó bá ti kú nínú wọn tí wọ́n bá ti ṣe nǹkan ribiribi àwọn náà wà á sọ tí wọ́n bá ti ṣe nǹkan ribiribi wọ́n ó sọ di pàtàkì wọ́n bẹ̀rẹ̀ sí máa jọ́sìn fún wọn rẹ̀ pé àwọn lórílẹ̀ ayé lónìí àwọn tó bá ti kú tí wọ́n bá ṣe nǹkan ribiribi àwọn náà nǹkan tí ti ń ṣẹlẹ̀ sí wa yẹn bá yin àwọn olórí tí ó dáa ni àwọn olórí náà àtúnwá lọ gbé èrè àwọn tó bá ti kú yẹn tí wọ́n ṣe nǹkan ríbiríbi wọ́n wà máa gbé sí àwọn ojú ọ̀nà káàkiri wọ́n máa gbé sí àwọn ojú ọ̀nà káàkiri wọ́n máa mẹ́rin yẹn káàkiri lórílẹ̀ ayé lónìí lọ́tí sí lórílẹ̀ ayé lónìí nìyẹn wọ́n yẹ báyìí pé àṣetọ́nà padà pé àwọn èèyàn síbẹ̀ kó tó wọ́n máa jọ́sìn fáwọn èrè yẹn torí pé báwọn náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn báwọn yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn tó jẹ́ pé wọ́n ti lọ wọn pé ẹ bá ní ìdìbò ẹ èèyàn yìí náà ẹ so báwọn yẹn ti máa ń bẹ̀rẹ̀ jíjọ́sìn fèrè ibi ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́wọ́n ń sàlẹ̀ fún wa nípa àwọn àláàtà wàlẹ̀ uzá wàmánáàtà àwọn òòsà mẹ́tẹ̀ẹ̀ta yìí òṣìṣẹ́ ọlọ́run bá dákọ̀ wọn náà Al-Qur'ani kẹ́tù pé àwọn òòsà tó tóbi jù nílùú Mẹ́kà ọlọ́run tó jẹ́ manáàtà tó jẹ́ asáàlì sátà okòrò tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òmìnira tó yẹ kó náà kún láàtà àti uzá òṣìṣẹ́ ọlọ́run bá ka áyà yìí gẹ́gẹ́ bí àwọn àfúnni tẹ̀fsíìrì ti sọ òun náà ní pé àṣà ìtọ́nù ó gbé sí ahọ́n òjíṣẹ́ ọlọ́run ọba kó sọ gbólóhùn yìí jáde pé tílíkàlì gọ̀rọ̀ ní kùlẹ̀kùlà mí ni àṣàfà àtútùrìtájà so garaníkù yìí àwọn àfáà ní ẹyọkan rẹ̀ ní gurnuk jámù ẹ̀ ní garaníkù so àwọn àfáà ní àwọn ẹyẹ kan tí wọ́n jẹ́ àwọn ẹyẹ funfun tí wọ́n máa ń fò lójú sánmà àwọn náà ń jẹ́ gàrọ̀nì ṣùgbọ́n wọ́n fi àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn òòṣà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n mú wá yẹn tílíkàlì gàrọ̀nì àlèkúlà àwọn eléyìí ni àwọn nǹkan tí wọ́n dà gẹ́gẹ́ bí ẹyẹ funfun yìí tí wọ́n ga jù tó yẹ pé wọ́n máa ń lọ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa ń dọ́dọ̀ ọlọ́run ní sánmà tẹ́gbẹ́ mínírà àṣàfà àtúntún ìtajà tẹ́gbẹ́ látara àwọn òòṣà yìí wọ́n ní àṣàfà àtúntún ìtajà wọ́n ní eh, ìmọ̀ àsìpẹ̀ níwájú ọlọ́run táwọn bá níwájú ọlọ́run òòṣà yìí o àwọn ni ó bá bá wọn sìpẹ̀ pé ìwọ ọlọ́run ìwọ náà ni wọ́n ń sìn ìbàdàn bá ti sìn wá ìwọ ọlọ́run náà wọ́n ti sìn so látara bẹ́ẹ̀ ìwọ ọlọ́run wọ́n ti sìn ọ náà nìyẹn àwa ni wọ́n ń gbà dọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ti sin àwa àwa la máa bá wọn dọ́dọ̀ rẹ̀ so wọ́n sọ pé ànábì wa sọ fún wa pé ṣàfá àwọn èèyàn yìí o àwọn èèyàn ń ran kan rẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ànábì sọ nìyẹn tẹ́kọ̀ àwọn afáwọn ní àdìsí ni pé kò rí bẹ́ẹ̀ rárá rárá tábà wá ka sóràtún nàjìmí tí yàrá lọ́wọ́ parí sóràtún nàjìmí èèyàn ó rí i pé àmì sájídà wà ń bẹ̀ lọ́wọ́ ìṣọ́lọ́ bá wa ka súrà náà délẹ̀ wọ́n ní wàsájádà ànábì forí kalẹ̀ fasajara muslimuna li sujudi àwọn mùsùlùmí náà jẹ́ forí kalẹ̀ wọn dáná níbi tó forí kalẹ̀ wọn mùsùlùmí tó wà ń bẹ pàtà yẹnyẹn àwọn náà forí kalẹ̀ lẹ́yìn wá gbà náà wasajara jami'u ma masjidi gbogbo àwọn tó ń bẹ ní mọ́sálásí pàtà yẹnyẹn gbogbo wọn náà forí kalẹ̀ nínú mushrikin tó ń jọ́sìn bọ̀ kò sẹ́ni tó forí kalẹ̀ wọ́n ní kò wá sínú mọ́sálásí bẹ́tìlẹ̀ àti kìjọ náà kò sí mùmí nìkan kò sí kèfèrí kan tí ò forí kalẹ̀ wọ́n ní àyàfà àwọn èèyàn méjì kan àwọn kan ní ẹnìkan ni àwọn kan ní àwọn èèyàn méjì ni aláwọ̀ kan ní al-Walid so Walid ibn Mughira wa Abu Uhayha Sa'id ibn As ẹnì kejì ní Abu Uhayha Sa'id ibn As àwọn méjèèjì yìí àwọn ni wọ́n gbà pé wọn ò forí kalẹ̀ àwọn àni tí òye kó tó wá forí kalẹ̀ ni pé àwọn méjì jẹ́ ẹni tó ti dàgbà lágbà tó yẹ pé wọ́n ti darúgbó kùjẹ́kùjẹ́ kò rọrùn fún wọn láti lè forí kalẹ̀ tó inú rìwáyà ni wọ́n á ní pé ó wá mú yèèpẹ̀ ó wá bu yèèpẹ̀ lẹ́lẹ̀ ó wá mú yèèpẹ̀ yẹn ó wá forí rẹ̀ lé ibi yèèpẹ̀ yẹn so tábìlì gbogbo àwọn èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátá yẹn yẹn gbogbo wọn náà ni wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n forí balẹ̀ àwọn afúnni tafsir wọ́n ní jìbìrì padà wá fún ànábì ní irú pé nǹkan tó ṣẹlẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́ba wa bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn afáà ní àdìsí sọ fún wa pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń wá ìpátá yányán àwọn ti lọ wo gbogbo ẹ̀ pátá yányán ó ti jẹ́ nǹkan tó ṣe wípé kò sí ètò fi ẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí àwọn àfáà yìí tí wọ́n mú wa pátá yanyan pẹ̀pẹ́ wọ́n ṣàlàyé fún wa wípé gbogbo ẹ̀ pátá yanyan kò sí ìtọ́dọ́dọ́ ànábì bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí àfáà Ibn Kathir gẹ́gẹ́ bí wọ́n ti sọ àfáà Ibn Kathir sọ báyìí pé wàkọ̀dì dákàrà kathirun minal mufassirin kí sọ́tàlì garanik ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa onítẹ̀fsir àwọn ni wọ́n sọ ìtàn garanik tá mo kà fún wa ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ ọ́ wàmà kánà mi rújú ìkẹsìrì ní mọ ájírọ̀ ìlà abdulai abasha wọ́n tún sọ wípé pẹ̀lú nǹkan tí àwọn ọ̀sẹ̀ bọ́ ṣe yìí ó fa sábàbí tó jẹ́ wípé àwọn mùsùlùmí tí wọ́n ti travel lọ sí abasha Ethiopia tí wọ́n ti wò pé àwọn ọ̀sẹ̀ bọ́ ń fìyà jẹ àwọn wọ́n ti wá gbọ́ ń bẹ̀ wípé à àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ gbogbo wọ́n ti gbà fánàbí torí pé gbogbo wọ́n ti forí balẹ̀ fánàbí so zọ́nà minhum anil mushriki Quraish kọ́ni asilamu wọ́n wò pé ah, àwọn ọ̀sẹ̀ bọ́ Quraish gbogbo wọ́n ti gba islam ṣùgbọ́n apá wọn ni gbogbo àdìsí pátáyányá gbogbo rẹ̀ pátáyányá kò ló àmúrùsàlà gbogbo ẹni àdìsí ọ̀dọ̀dọ̀ ànábì sàlá so la gbọ́dọ̀ fi mọ̀ yín pé kódà àwọn sọ fún wa yín pé chain kan wà nínú ẹ̀ èyí tó jẹ́ pé ó gbọ́dọ̀ ẹnìkan tó ń pè ní Umayya bunu Khalid òní chéènì àdìsí yẹn gbà ònìkan ní chéènì tó dọ́dọ̀ anamisa salam ònìkan náà ní channel tó dọ́dọ̀ anamisa salam wípé channel àwọn tó wá jọ pé wọ́n jọ gbàdísì yẹn pọ̀ wá tí wọ́n jọ ní mutaba tí wọ́n jọ gbàdísì yẹn pọ̀ wá tẹ́pẹ́ àwọn náà gbàdísì yẹn bó náà ti gbà gbogbo àwọn ìtàn gbà wá yòókù ibì kankan náà wọ́n ti jọ gbà wá ọ̀dọ̀ ẹnìkan náà wọ́n ti jọ gbà wá gbogbo wọn tí wọ́n á jọ wá gbà pátá yányán gbogbo wọn tí ẹni tí wọn ọ̀dọ́dọ̀ ànábì gbogbo wọn pátá yányán kò sí kankan tí chain ẹ̀dẹ́gẹ́ni o tó dọ́dọ̀ ànábì ọ̀dọ̀ Ibn Abbas ló ń parí sí so látara bẹ́ẹ̀ àwọn àfáàní èrè tó fìdí múlẹ̀ ni pé ọ̀rọ̀ yìí kan gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn tàbí so tẹ́ pé a ti sọ pé àwọn èèyàn kan sọ pé àwọn gbọ́dọ̀ Ibn Abbas tó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn náà tún máa ń parọ́ mọ́ Ibn Abbas náà nígbà tó bá ń gba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó yẹ pé ó gbajúmọ̀ tí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí a máa ní ìgbàgbọ́ sí i lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa tó jẹ́ wípé wọ́n ti ṣáájú lọ ní àfáà wa àfáà wa Albani nínú wọn ni wọ́n sọ pé àwọn gẹ́gẹ́ dá tó jẹ́ wípé wọ́n jáde odidi tí àná yẹ pé wọ́n kó gbogbo àwọn gbogbo àdìsí táwọn èèyàn mú wá pátá yányá wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan láti ṣàlàyé pé gbogbo àdìsí o ó jẹ́ nǹkan tó ṣe wípé ó jẹ́ nǹkan tó ẹ̀mí kò lálàáfíà so àwọn àfáà ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí láti fún wa wípé gbogbo ìtàn yìí pátá yányá o táà tí àwọn èèyàn gbà wá o kì í ṣe ìtàn tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ gbogbo ẹ̀ pátá yányá dọ̀ ìfúnni kẹ́bẹ́ ti sọ wàlám yasmut fiya àdínsùn sọ̀híhù kọ̀tù àdínsì kan tó lálàáfíà kò sí àkàtún lára tó tó tóbi tí mo lè bẹ̀. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí kò sí èméjì bẹ́ẹ̀ nípa pé ó ṣẹlẹ̀ tẹ̀gbẹ́ ayé àkùrán fẹ́ kà yìí òun náà ń jẹ́rìí sí i. ètí àwọn àfáà wa nígbàgbọ́ nínú ẹ̀ òun náà ni mo ṣàlàyé fún wa lánàá yìí pé ṣèyítọ́ọ̀nù fúnra rẹ̀ ìbọn ìṣọ́lọ́wọ́n bá ń ka kìrá ṣètọ́nù fún ara rẹ̀ òun ló lọ ju ọ̀rọ̀ sáàrin kìrá ànábì sàlám àwọn tí wọ́n já wọn ọ̀sẹ̀ bọ gbọ́dọ̀ pé ọ̀rọ̀ bíi ṣètọ́nù náà ni wọ́n bá wọn so ṣètọ́nù òun náà ni wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ òun náà wọ́n wá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá àwọn afá ti ṣàlàyé fún wa wọ́n sọ fún wa lánàá yìí pé àwọn ẹ̀rí nìyí tábìmọ̀ pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ba ṣètọ́nù ní lágbára lé lórí láéláé gẹ́gẹ́ bá àwọn afá ti ṣàlàyé fún wa tába lọ sínú sọ́tún najmi gẹ́gẹ́ fún ara rẹ̀ nínú sọ́tún najmi tí àyà yẹn ti sọ̀ kalẹ̀ so àwọn afáà sàlàyé fún wa pé àyà tí wọ́n lànà bí kà wọ́n fẹ́ sọ fún wa pé ọ̀rọ̀ yẹn kò lè rí bẹ́ẹ̀ láéláé àyà tí wọ́n lànà bí kà àyà twenty ló wà àyà tí wọ́n lànà bí kà wọ́n nígbà náà bí ti wá ka àyà yẹn tán ṣètọ́nù wa ṣe kí ni o ó wá lọ sọ gbólóhùn yìí tílíkàlì gàràn ní ìkùlẹ̀ òlà mini aṣàfà tutù ìtajà ṣùgbọ́n nígbà lọ́ba aka àyà twenty three ṣẹ̀gbọ́n àyà twenty tàbí bí ga àbẹ̀gọ́ ni ni so òun á ti ọ̀rọ̀ bọ́nú àyà omi ìgbẹ́ta àyà lọ́bẹ̀ mú àyà mi wà mí lè jẹ́ bí àyà twenty one òṣìṣẹ́ ọba wa ń ka kẹrẹ́ àárẹ̀ lọ ìbàdàn wa di bí àyà twenty three kí lọ́wọ́ sọ ń bẹ twenty two ìṣọ́nà bá tún ká. wọ́n ní ọlọ́run ọba sọ́nù àyà yẹn pé ìnìhíyà gbogbo àwọn ọ̀sà tí mo dá kọ lókè yẹn ọlọ́run ní ní ìlà àsìmọ́ òun ọlọ́run ṣe bí ó kọ àwọn èèyàn lásán ni ha ṣe bẹ́yìn náà lẹ́kàn fún lóko lẹ́kàn ní yìí o bàbá kan tó ti kú orúkọ rẹ̀ náà láà máa pè ẹ̀yin lẹ fún òòsà yìí ẹ̀yin lẹ fún lóko wa òkun. ọlọ́ni ẹ̀yin àtàwọn bàbá yín ẹ̀yin lè fún sàyẹn lukọ kì í sọ ọlọ́run fún lukọ bẹ́ẹ̀ nam. ma anzalallahu biha min sultan. ọlọ́run wa sọ bẹ́ẹ̀ yìí pé ma anzalallahu biha min sultan ọlọ́run ọba ò sọ èrí kankan ẹlẹ́rìí kankan ló sọ fún pípẹ́ máa sin ọ̀sán yẹn kò sẹ́rìn tó ní kẹ́ máa sin ọ̀sán yẹn tábàdì wọ́n sọ pé ṣètọ́nù sọ̀rọ̀ yẹn ẹ̀wọ̀ àyà yìí ní sin pé gbogbo ohun táwọn ẹbí sọ lókè òòṣà tó dákọ yẹn ní ti ń sọ nípa àwọn òòṣà yìí ni pé kò sẹ́ẹ̀rì tó ní kẹ́ ẹ máa sìn wọ́n. ọlọ́run ní ká lè fi sọ fún mi pé ntẹ́ntẹ́ ni pé àbá lásán wípé ẹni sí jẹ́ èèyàn rí o ẹjẹ́ á máa sìn bí ó lè bá adọ́dọ̀ ọlọ́run ọlọ́run àbá lásán lè tẹ̀lé náà. ọlọ́run ní intẹ́mi yín kàn fẹ́ lásán afẹ́ inú nìkan lè tẹ̀lé ẹ tẹ̀ lọ́rọ̀ ọlọ́run pẹ̀lú presidency wọn náà. wàlàkọ́rí já àhùn mi rọ̀bì mọ̀lúdá. ọlọ́run ní ọlọ́run ti wá mú ìdá wa ó ti má nàbí wa ó ti mú Kùránì wa tí ó wàá tú àṣírí àwọn òòsàn yìí fún mi. tá a yẹn nísìnyí àwọn tán lè jẹ́ àwọn lárúbáwá tí wọ́n àwọn tán jẹ́ àwọn ọ̀sìn bọ̀ wọ́n kú gbọ́ lárúbáwá òun náà fi gbọ́n tánà mi kà òun náà fi gbọ́n Jésù sọ lárúbáwá náà lọ níbi tó fi wá ka ilé náà ní ìsinmi so ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́yìn tó jẹ́ aya twenty three tí wọ́n bá tiẹ̀ gbọ́rọ̀ tí yẹn níwájú ó yẹ kó ẹyẹ kẹ́lẹ́ wàá bí wọn nú ipe <laughs> ọlọ́run ọba ti wá dìbọn kíkíni o gbogbo ọ̀rọ̀ tí sùsọ yẹn ọlọ́run ti bàjẹ́ torí pé Aya tí wọ́n lè sọ yẹn nìyí òun ti lẹ́yìn ìbáyọ̀ bíi sáyà títí yẹn ta ni wọ́n gbà pé èṣù kàkíní yẹn bẹ́ẹ̀ àyà mi tó tún wá wá ní ìtọ́sọ fún ẹ pé gbogbo òòṣà yín tẹ̀ ń sìn sísìn tẹ̀ ń sìn wá kò sí kí ni ó kọ̀ lẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ kò sí ìjọba tẹ̀lé láyé ju kí ni o ní tí ṣùgbà ṣe fún wọn lọ́sọ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ táwọn afáàfin sọ fún wa pé tá a bá lọ ronú ẹ̀rí kùránì gan a máa rí i àwọn kan lánàá bí ló sọ jáde ọ̀rọ̀ láti wá kà wájú o ti takò pé òun lọ sọ jáde èrí ẹlẹ́ẹ̀kejì tí mo fún wa lánàá ni pé àwọn tán já àwọn ànábì ọlọ́run so nínú suratu ejiri àìnú suratu nahali kàkà yẹn Quran sixteen ọlọ́run ọba ń sọ fún wa yín pé àwọn tí wọ́n já àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ fún èṣù pé innahu laysa lahu sultanu ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun ọlọ́run ní aya ninety eight bí ọlọ́run ní innama sultanu ala alladhina yatawallawnahu walladhina hum bihi mushrikun. إنه ليس له سلطان على الذين آمنوا ọlọ́run ní èsùn tẹ́ ń wò yẹn lẹ́yìn sàláwù sùlìtọ́ọ̀n alàlẹ́dínà àmàlù kò lè lágbára lórí olùgbàgbọ́ òdodo láéláé èsùn sátún ní àkùrá sixteen àyà ni tí ètò ọlọ́ni èsùn lílágbára lórí olùgbàgbọ́ òdodo náà. wàhálà rọ̀bì yatawakkalun. èsùn lílágbára lórí àwọn tó ṣe yí pé ọlọ́run nìkan ni wọ́n máa ń rìn láìlè lórí ta ni olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ ànábì ni ta ni tí máa ń rìn láìlè ọlọ́run lórí àkọ́kọ́ ànábì torí pé òun gẹ́gẹ́ ni ẹ tó pààyàn náà bá gbogbo àwọn èèyàn lọ nínú ọ̀rọ̀ ọ̀dọ́ náà sọ fún wa pé èmi ni èmi ni ẹni tó yẹ pé àtikọ́kùn àṣàkùn èmi mọ bẹ̀rù ọlọ́run ọba jù mọ páyọ̀ ọlọ́run ọba jù ogun yẹn lọ ìnáma sọ̀títọ́ ọ̀nà hù. ìnáma sọ̀títọ́ ọ̀nà alàlẹ́dì ìnáyà tàwọn lọ́nà hù. ọlọ́run ní àwọn tí agbára èṣù máa ká òun náà ni àlẹ́dì ìnáyà tàwọn lọ́nà hù àwọn tí wọ́n ń bá èṣù sọ̀rẹ́ agbára rẹ̀ ọ̀kà والذين هم به مشركون والذين هم به مشركون àwọn tó jẹ́ yí pé wọ́n jẹ́ ẹni tí ń jẹ́ ẹni tí ń ro nǹkan pọ̀ mọ́ ọba tẹ́pẹ́ èṣù ni wọ́n fi ń ro nǹkan pọ̀ mọ́ ọba agbára èṣù kà so Ọlọ́run ọba sọ ń bẹ̀ yẹn so kura sixteen yẹn tá lọ fifteen rẹ̀ náà suwato ejiri tó wà níwájú suwato nali yẹn aya forty two Ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ pé inna ibadi ọlọ́ni inna ìbáàdí laysa laka alayhim sultan illa mani tabaka minal ghawi ọlọ́run sọ fún èṣù nígbà tí èṣù bẹ́ẹ̀ pò lọ tó bá tó tó tó sọ pé kọ́lọ́ tó tó tó tọ́lọ́ bá bínú sí tán yányá tọ́lọ́ bá ní pé òun ọmọ ẹdẹ ní ìbínú lọ títí ayérayé ọlọ́wà ní inna ìbáàdí àwọn ẹrú sí èmi ọlọ́run ọba ọlọ́ni laysa laka alayhim sultan ìwọ èṣù ò ní lágbára ní wọn lórí ilà mọ́nìtàbà. àwọn tí sùn lágbára lé lórí ni pé àwọn tí bá ń tẹ̀lé sùn tí wọ́n jẹ́ ní àná sùn lágbára lé lórí ànábì ò lè jẹ́ tí sùn máa lágbára lé lórí lọ́bi jẹ́ pé súrà tá ń ka àgàtọ́ jẹ́ súràtún nájìmí ìbẹ̀rẹ̀ súràtún nájìmí yẹn ní ayé ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ọlọ́ni wà máa ń ń tìkù ánìlẹ̀ àwa ìní ìlà àwa yòyò ha ọlọ́ni ànábì o kò lè sọ ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó wá fẹ́ sọ ntí wọ́n jẹ́ nǹkan tí afẹ́ inú ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ni ó wàá sọ jáde ntí àjẹ́ ọmọ sọ jáde wá èyí tá a bá fi rán lájẹ́ ọmọ sọ jáde lẹ́nu àlejò sọ nǹkan míì tó yàtọ̀ sáfẹ́ inú ẹ̀ ọ̀rọ̀ ni wá èyí tá à ń gbélé lọ́wọ́ nìkan lájẹ́ ọmọ sọ jáde so omi ìbò ìṣọ́ lọ́wọ́ bọ̀ ní kíni o kò lè sọ ìsọkúsọ láìláì ẹ bá fẹ́ máa àwọn tẹ̀sùn máa ń gbé nǹkan lé lórí ọlọ́run tó dáa kọ́ wọn ní sọ́tù ṣọ́ra sọ́nà ìṣòro ayé ni Quran twenty six ayah two oil and twenty one ọlọ́run ọba dákọ àwọn tó jẹ́ wípé èṣù máa ń gbé nǹkan sí lórí ara àwọn ẹ̀kọ́ wà nípa èṣù ni àwọn tẹ́mi bá máa ń gbé wọn èṣù ní gbé nǹkan sórí ara wọn tí wọ́n máa sọ fún ọ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ sí nǹkan kan ọlọ́bẹ̀ nìkan pé ẹ̀mí gbé ni wọ́n á fọ òun fọ̀ fún ọ ni wọ́n á sọ fún ọ wípé nǹkan báyìí Islam ò lẹ́mìí wọ́n á sọ kankan fún ọ pé eh, kíní kan ṣẹlẹ̀ kíní kan ṣẹlẹ̀ kankan bá Islam ọ̀lẹ́mì ń gbéyàn ẹ̀dẹ́gbẹ̀ bá ń gbé tí ń sọ̀rọ̀ kan jáde fún ọ tọ́wọ́ ara kó ọ̀rọ̀ yẹn òdodo ni èṣù ní í gbé sí lórí ẹ̀mí pé kọ́ máa sọ ọlọ́run sọ fún sọ́tù ṣùwárà àyà two eh, hundred twenty one kura twenty six ọ̀rọ̀ alẹ́ òun náà bí òkun. àlọ́ ọlọ́run ṣe kí n fún yín nírò àwọn ẹni tó ṣe pé èṣù ní máa sọ̀kalẹ̀ tiwọn èṣù á máa sọ̀kalẹ̀ tiwọn sọ̀rọ̀ láàárọ̀ ìgbìmọ̀ ẹni kan kọ́ sọ̀kalẹ̀ o èṣù lọ́fẹ́ sọ̀kalẹ̀ o kì í sọ́lọ́run kì í sàmàlàíkà náà. تنزل على كل أفاك حكيم ọlọ́run ní èṣù tẹ́ ń wò yẹn tó bá sọ̀kalẹ̀ àwọn akúnlẹ̀ afáàkìn gbogbo àwọn òpùrọ̀ èèyàn tán àwọn ni so àwọn gẹ́gẹ́ tó rọ ẹlòmíín ni wọ́n lè ti lọ mu tí tí wọ́n torí gbọ́dọ̀ pé tó bá fẹ́ pẹ́ ẹ̀sùn yẹn tó wọ́n bá mu ọtí kò ní dá lóhùn so gbogbo tó bá jẹ́ aburú ni ó ti ní kọ́ lọ ṣe tí ó ti ní kọ́ lọ pè tí ó ti pè pé púpè so aburú ló wá pè yẹn ó lè sófin dá lọ àti ẹ̀dí ẹ bá fẹ́ pẹ́ ẹ̀sùn so ẹ̀ṣẹ̀ gidi ni ó lọ dá yóò dẹ́ṣẹ̀ gidi kí so tó lè dá lóhùn kò sí èméjì mẹ́ tẹ́sí bá fẹ́ dáhùn yẹn kan lọ yóò sọ fún ọ pé ọ́ dẹ́ṣẹ̀ wọ́n parọ́ ṣe gbogbo ẹ̀ gbogbo tó já burú lèyìn ó kọ̀ọ̀kan ṣe ná ìṣó àná ẹ̀ mo ti mọ tán ẹ̀ báyìí ń dán lóhùn àwọn tí sùn máa ń ṣe bá ń fún nìyẹn kì í sáré bí nìyẹn sọ wàá sọ kalẹ̀ wàá bá tí wàá fi tó wàá ṣe kíni o tó wàá fún nìkan mi. so kùránì tó wàá nìyí ọlọ́run bá ti dáàbò bo kùránì nínú sọ́tò Fussilat kùrán forty one àyà forty one àti forty two mẹ́ẹ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ ti dáàbò bo kùránì ọlọ́run ni wa innahu lakitabun aziz láyà àti ìlbátínú min bayni yadihi wala min khalfihi tanzilun min hakimin hamid. ọlọ́run ní kùránì tẹ́ ń wò yẹn innahu lakitabun aziz ọlọ́run sọ ní sọ́dúnfù silat aya forty one ọlọ́run ní kùránì tẹ́ ń wò yẹn o ọlọ́run ní ìwé tó tóbi ni ọlọ́run ní ìlbátínú ọlọ́run ní kí irọ́ kan wá wá min bayni yadihi kó gbáwájú wà pẹ̀lú wọnú kùránì wàlá mi ní khalifi kí rọ́kọ̀ gbẹ̀yìn wá ọlọ́run ò lè wọnú kùránì sọ́wọ́n fẹ́ sọ ni pé gbogbo omi tí lọ́ba rí kó gbà wá kò lè wọnú kùránì ntẹ́sùn bá rí kó ṣe kó fẹ́ ṣe kó fẹ́ ti nǹkan kan bọ́nú kò lè wọnú kùránì ọlọ́run ní tanzilun min hakim hamid ọlọ́run ní kùránì yìí o nǹkan tó pé ọlọ́run ọba tó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ọba ẹlẹ́yìn nítorí wọn bá sọ̀kalẹ̀ ni so ọlọ́run ọgbọ́n ò lè jẹ́ kí èṣù gángan dáàbò èṣù gángan ọlọ́run bá ń dáàbò bò kò jọ ráyè débi kùránì ọlọ́run gángan ó dáàbò bò kùránì tọ́gbọ́n ọba ní iná ránù ní zanna dìkìrọ àwọn ọlọ́run ọba la sọ kùránì kalẹ̀ wọn iná láwọn la hàfin nù àwọn láti máa dáàbò bò sọ ma fáà ni pé sọlá tara bẹ́ẹ̀ a lè gba ọ̀rọ̀ táwọn èèyàn yìí sọ wọn wá ní Bukhari gángan fúnra rẹ̀ ó gbà díìsì tí àwọn èèyàn ń gbà wáyé ó gbà wá ṣùgbọ́n Bukhari ìgbà tó gbàdí sí i wá kódà kọ nínú rẹ̀ ìgbà tí Bukhari gbàdí sí i wá Bukhari ò dákọ nínú rẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ wípé ànábì wa sí Kùránì ìdí Bukhari sọ ni pé òjíṣẹ́ ọlọ́run ọba ka súrátù Najmi ìgbà tí Bukhari fẹ́ gbàdí sí i wá òjíṣẹ́ ọlọ́run ọba ka súrátù Najmi òṣìṣọ́lọ́ba forí kanlẹ̀ àwọn mùsùlùmí forí kanlẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ náà forí kanlẹ̀ so ìmọ̀ àwọn àlìjẹ̀nu náà forí kalẹ̀ àti gbogbo èèyàn pátá èèyàn nígbà tó ká sọ́ọ̀tù náà jùmọ̀ tán so ìwà àti ìbùkún rí gbà wá nìyẹn èèyàn fìdí ẹ̀ múlẹ̀ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ka sóra yìí ṣùgbọ́n àwọn tẹ́jà wọn ọ̀sẹ̀ bọ òṣìṣẹ́ ọlọ́run ọba ka sóra yìí àwọn èèyàn sì forí kalẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ ètésù gbélé wọn tó gbé sí wọn nínú ìròrí ní ìtàn fi lọ so kìí sínú kìrá tánàbí sàlám tó kà fún wa torí pé gbogbo gbogbo àwọn àfáà tó ti ṣáájú lọ nígbà yìí pé nínú kùránì o bí kùránì bọ́lá ti kà fáànà bí gẹ́lẹ́ ló ti wáyé nǹkan kan mi ò lè wọnú ẹ̀ láìláì nǹkan kan mi ò lè débẹ̀ a sì gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìṣọ́lá ọba tún wá sọ nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tó ṣe kíni o tí ó wà nù kùránì fún wa so látara bẹ́ẹ̀ àwọn àfáà ní ìtàn yìí bó tilẹ̀ bó ti gbajúmọ̀ tó kò jẹ́ nǹkan tí a nígbàgbọ́ bẹ́ẹ̀ ìta nígbàgbọ́ sínú ẹ̀ náà ni pé òṣèlú ọba ka sóràtò nàjìmí ó sì dé parí sóràtò nàjìmí ó sì jẹ́ lóye pé ó forí kanlẹ̀ gbogbo àwọn mùsùlùmí náà forí kanlẹ̀ gbogbo àwọn ṣẹbọ àwọn náà forí orí kanlẹ̀ eléyìí wàá fa sábàbí tó gbé àwọn èèyàn ń gbogbo àwọn ṣẹbọ mọ̀ ti gba Islam àwọn tó wá lọ abáṣà tó wá padà wá ìyẹn náà sọ pé ìjíra lọ sí abáṣà yẹn méjì ni kan náà lọ wá lọ sí abáṣà wá wọ́n láwọn àwọn ọ̀sẹ̀ wọ́n ti gba ìsìláàmù wọ́n padà gba ìsìláàmù wọ́n padà wọ́n fìyà jẹ àwọn mùsùlùmí wọ́n sì máa ṣe àlẹ́ ìjọ tó lọ́lẹ̀ abáṣà lẹ́ẹ̀kejì wọ́n sì máa ṣe abáṣà lẹ́ẹ̀kejì tó ń lọ fà tó látara bẹ́ẹ̀ Ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú áyà yìí kálíbà jẹ́ ẹni tí ó máa jẹ́ ẹni tó máa títóbi Ọlọ́run nípa pé ó kápá lórí àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀bọ kí wọ́n jẹ́ ẹni tí ó tẹ̀lé anabi sàlám ṣùgbọ́n àwọn ọba ló ń ṣe bẹ́ẹ̀ òun náà ló jẹ́ kí èso lágbára lé wọn lórí tẹ́ ó lọ jù sínú etí wọn nǹkan tó yàtọ̀ sí nǹkan tí anabi sàlám tí ó sọ ṣùgbọ́n àwọn ọba máa ń ṣe léyìí láti débi jẹ́ pé ó fẹ́ fi tẹ́sítì àwọn ẹ̀dá rẹ̀ ni so ọlọ́ba bẹ́ẹ̀ máa ń ṣe ni ifti an ọlọ́ba bẹ́ẹ̀ sọ ọlọ́ba máa sọ fún wọn máa sọ fún wọn náà wọ́n ṣàlàyé fún wa pé وما أرسلنا من قبلك من رسول ọlọ́run ní àwọn ọlọ́run ọba ààrán níṣẹ́ síwájú wa ànábì irú nǹkan tó ṣẹlẹ̀ sánábì rí yìí omi ìpè ó ti ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú lọ rí nìyẹn tó jẹ́ pé èṣù náà a máa wá ọ̀nà kan tí ó gbà láti lè da iṣẹ́ rú máwọn ànábì ọlọ́run ọba lọ́wọ́ àti nǹkan náà àdìsí ni pé òṣìṣẹ́ ọlọ́run bá ń kírun ọjọ́ kan tí èṣù wá tó fẹ́ wá dàrún ànábì rù tọ́lọ́run dẹ̀ fànábì lágbára láti lè mú èṣù yẹn sílẹ̀ so àwọn èèyàn rí ànábì sàṣàrà pé ó ń ṣe nǹkan kan nínú ọ̀run wọ́n rò pé ah nígbà tá a rí tẹ̀ ń kírun lọ lẹ́ẹ̀kan a rí pé ẹ̀ ń ṣe àwọn nǹkan kan nígbà tẹ́ fẹ́ mú nǹkan òṣìṣẹ́ ọlọ́run bá ní so mo wá ń láti má da ìrùn mi rú tí ẹ bá ṣe wípé ọlọ́run ọba ti fún Suleiman ní agbára Suleiman ọlọ́run bá fún lágbára kó máa kọ̀ǹtún àlìjẹ̀nù òṣìṣẹ́ ọlọ́run bá ní òun ọba mú èṣù lẹ̀ òun ọba dè mọ́ òpó kan àwọn òpó mọ́sálásí táwọn ọmọ kékeré ọba máa fi ṣẹlẹ̀ yà mí so torí pé bẹ̀tì Suleiman ọlọ́run bá fún lágbára kó kọ̀ǹtún àwọn àlìjẹ̀nù kó lágbára lé wọn lórí kó mú wọn kó fìyà jẹ wọn so ṣọlọ́wọ́ bá ń sára pé èso lílágbára lára kí ni o àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sára pé àní rán òjíṣẹ́ kan mí ń kọ̀ bìlíkà àwọn ọlọ́run ọba ọ̀ràn òjíṣẹ́ kan síwájú wa ànábì bí rasulin wàlà ànábì jìn òjíṣẹ́ kan àbí ànábì kan ṣògbọ́n yìí rọ̀súlù àti nàbí yù méjì papọ̀ bí lára àwọn kan rẹ pé àwọn àfáà tó ṣáájú lọ tí wọ́n máa ń wòye pé ṣé yàtọ̀ wá láàrin rọ̀ṣúlù àti nàbí yù àwọn àfáà tó ṣáájú lọ ara ìfáǹfà tí wọ́n ti ṣe lọ ni àwọn kan gbà pé gbogbo ẹni tó bá ti ń jẹ́ rọ̀ṣúlù òun náà ní jẹ́ kí ni ó nàbí yù ẹni bá ti ń jẹ́ nàbí yìí òun náà jẹ́ kí ni o ní ń jẹ́ rọ̀ṣúù ṣùgbọ́n a wò ó bì gbọ́dọ̀ ọba gan ti mú wáyà á rí i pé rọ̀ṣúù gbọ́dọ̀ yàtọ̀ sí nàbí yìí tàbí ọlọ́run bá dákọ̀ rọ̀ṣúù lọ́tọ̀ ọlọ́run dákọ̀ kí ni o nàbí yìí lọ́tọ̀ tí wọ́n jẹ́ nǹkan kan náà kò ní nítumọ̀ ọlọ́run bá ti mú ọ̀nà méjèèjì jẹ́ so madhaba àwọn àfa wa alisuna wa jama'a òun náà ni wípé anna kulla rasulin nabi so wọ́n gbà wípé gbogbo ẹni tó bá ti jẹ́ rọ̀súlù yóò jẹ́ nàbí yù so ẹ bá ti jẹ́ rasulu yóò jẹ́ nàbí yù rọ̀súlù a máa ṣàlàyé ẹ̀ fún wa ìyàtọ̀ tó wà láàrin rọ̀súlù àti nàbí yù àwọn kan ti ṣàlàyé síwájú pé ìyàtọ̀ wà láàrin rọ̀súlù àwọn àfọ̀gbàlagbà àlàyé wọn wọlé àìdáwọn ṣe ni wípé ẹni tó bá jẹ́ rọ̀ṣúlù ọlọ́run ọba ó mú iṣẹ́ yóò fi iṣẹ́ yẹn yóò ránṣẹ́ sí yóò mú iṣẹ́ láti sánmọ̀ yóò rán jìbìrì ìlú sí ẹ tó bá jẹ́ rọ̀ṣúlù yóò tún wáá pa rọ̀ṣúlù yẹn láṣẹ wípé kọ́ lọ jẹ́sẹ́ fáwọn èèyàn yẹn ló kọ́ mọ̀ tá mọ̀ pé ẹni tó bá ti jẹ́ rọ̀ṣúlù bánàbí ti wà ọlọ́run jìbìrì ìlú sí ọ wá ní kọ́ lọ jíṣẹ́ fún àwọn gbogbo ayé pátá yanyan bí Musa ti wà yẹn ọlọ́run ọba rán Jibrilu sí ó ní kó jíṣẹ́ gbogbo àwọn Bani Israil àtàwọn míì tó tún wà pẹ̀lú àwọn Bani Israil nígbà náà so látara bẹ́ẹ̀ àwọn gbà wípé ẹni tó bá ti jẹ́ rọ̀sùn ó ìyá ilé wàhúmíra bíi tẹ̀lé òun náà ni pé wọ́n ránṣẹ́ wá bá wọ́n tó wá pa láṣẹ bí kò lọ jíṣẹ́ yẹn fáwọn èèyàn àwọn kan ti gbà bẹ́ẹ̀ àwọn kan wá ní nàbí yùn tiẹ̀ ó ìyá ilé wàlàmù yóò má bíi tẹ̀lé àwọn ni pé wọ́n ránṣẹ́ wá bá òun ṣùgbọ́n wọn ò ní kó pin iṣẹ́ yẹn jíṣẹ́ báwọn èèyàn akẹ́tí mu definition wà báwọn tí wọ́n ka ádámà sí pé nàbíyùn ni ádámà ni pé ádámà ọlọ́run ọba ò ní kọ́ lọ sí kí ni o kó fi iṣẹ́ yẹn jẹ́ fún ẹnì kankan ọlọ́run kan sọ àwọn kan tí ó máa ṣe fún nǹkan tí ó máa ṣe nǹkan tí ó máa ṣe ká ní pé àwọn èèyàn tó náà bá rán ádámà sí ni á rí pé sí ṣùgbọ́n àwọn afáàsọ torí pé àyà tá n ká yìí ó ní wà má arsalina min qablika min rasulin wala nabi. àyà yìí ni wọ́n fi tako ọ̀rọ̀ tí wọ́n tún wà nísìn. torí pé ọlọ́ni wà má arsalina àwa ọ̀ránṣẹ́ ìtumọ̀ ẹni pé aránníṣẹ́ síwájú rẹ̀ rasulin arán kí ni rọ̀ṣúlán wà nàbí ìjà so àárán níṣẹ́ síwájú rẹ àárán àwọn àwọn rusulan wa àbíyá àárán àwọn àránṣẹ́ kan síwájú rẹ àárán àwọn ànábí ọlọ́wọ́n bá kan síwájú rẹ tọ́ pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ iná ti ṣẹlẹ̀ sáwọn náà rí sọ ní ìgbéda wáyà wá pé àárán yàn ń ṣe ó bí ìgbà tí ránṣẹ́ nù agbọ́dọ̀ ránṣẹ́ lọ bẹ́ẹ̀ nìkan nìyẹn nàbí náà sì ti wà á mọ́ ẹgbẹ́ kí ni o tá a náà tẹ́gbẹ́ àti ṣe àwọn méjèèjì àti kọ́ àwọn méjèèjì pọ̀ ó mì pé àti rọ̀súlò àti nàbí yíyó àwọn méjèèjì la máa ń ṣe kí ni o là á máa ránṣẹ́ pẹ̀láyà ti mẹ́mí kò sí dáhà ránṣẹ́ pé kọ́ lọ jíṣẹ́ bẹ́ẹ̀ nìkan náà àwọn méjèèjì so àwọn àfáà tó wá ṣègbìyànjú wọ́n wá ní ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì ni pé àwọn méjèèjì ni ó máa jẹ́ múrísálù àwọn méjèèjì láwọn gbà méjèèjì ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ́ rọ̀ṣúlù àbàpà méjèèjì ní ànàbíyù so méjèèjì ní ni ọ Morisalu. àwọn máa pè kan ní ànàbíyù uwa <laughs> àti Alimorisalu uwa gẹ́rù láti méjèèjì ni ẹ máa jẹ́ ànàbí ọlọ́run ọba gbogbo náà máa jẹ́ anabi ọlọ́run. ọ̀sẹ̀ náà jẹ́ àlẹ́bí ọlọ́run wá nínú wọn wọ́n tún ra máa jẹ́ múrísálù ṣùgbọ́n àwọn kan wà máa jẹ́ rọ̀ṣùlù nínú wọn tí ìbá fẹ́ jẹ́ rọ̀ṣùlù nǹkan mẹ́ta làwọn afáàní yóò ní alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run bó fún níwèé alikitab ọlọ́run bó fún níwèé bọ́lọ̀ ti fún ànábì níwèé tó fún Mùsá níwèé ọlọ́run bó fún pé ìwé tiẹ̀ tó máa lò nìyí lẹ́yìn wá gbà náà ọlọ́run bó fún ní ṣẹ́rìn ọ̀nà mustaqil ọlọ́run fún ní òfin tiẹ̀ tí ó dá tó jẹ́ pé òfin tó bá wà wájú yóò máa fẹ́ máa pa díẹ̀ díẹ̀ rẹ̀ ń bẹ̀ yóò tún máa ṣàfitì yóò máa fi ìdí òfin àwọn tó wà wájú yóò máa fi díẹ̀ múlẹ̀ yóò máa yọ díẹ̀ díẹ̀ kó nù ẹ̀ yóò máa débẹ̀. so lẹ́yìn wá gbà náà ọlọ́run yóò tún wá fún ní mojizat àwọn nǹkan ìmọ̀ tó jẹ́ pé yóò máa ṣẹ̀rí pé eléyìí o ẹ̀ta aránṣẹ́ ni tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run wọn ni ẹ tó bá wá jẹ́ wípé òun tiẹ̀ kìí ṣe rọ̀ṣúlù tó jẹ́ pé òun kàn jẹ́ ànàbíyù àlìmúrísálù òun tiẹ̀ àní fúnwèé àní fúnwèé ìwé tó bá ti ṣáájú náà ànàbí ọlọ́run ọba yẹn lọ́rọ́ nìkan kàn wá kó máa ṣe kí ni o kó máa lò kó máa fi ṣàlàyé fáwọn èèyàn kò ní í dá ní òfin títí ẹ̀ tí ó dàdú òfin ẹni tó bá ṣe kí ni o tó ṣáájú rẹ̀ onímọ̀nà ìmọ̀ jésù gan bó ti wá nìyẹn olóhùn ọ̀wá láti wá yí òfin padà wọ́n kàn ní kóhùn wá sí kí ni òkúhùn tó wá ṣàlàyé òfin tí Musa fi lẹ̀lẹ̀ ni so kò ní jẹ́ pé ẹni ò ní ṣe kí ni o kò ní ní òfin tuntun kò ní ní kí ni o kò ní ní ìwé tuntun ní títí ẹ̀ kò sì ní ní kí ni o kò ní ní òfin tuntun yóò jẹ́ pé ìwé ẹni tó ti ṣáájú ẹ̀ náà ni ó máa lò tí ó máa tẹ̀lé kò ní mú nǹkan tuntun wá ní títí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run alẹ́ fún ní mùjíza ọlọ́run lè fún ní àwọn ọlọ́run lè fún ní mùjíza yẹn máa ń jẹ́ èèmà ìyẹn nìyẹn lẹ́ẹ̀kẹta yẹn nìkan mùjíza yẹn máa ń jẹ́ èèmà tàbí máa mọ̀ pé yẹn jáná bí ọlọ́run alẹ́ fún mùjíza táyọ̀ fi máa mọ̀ kí ni o àná bí ọlọ́run tí bá àfa ti wá sọ ni so ló jẹ́ pé a gbà pé ìyàtọ̀ wà láàrin rọ̀ṣúlù àti nàbíyù ṣùgbọ́n ọ̀nà táwọn lè gbà pé wọ́n gbogbo ànábì ọlọ́run ọba ní kí ni o nàbí yọ́n mùsàlù ṣùgbọ́n àwọn kan jẹ́ rọ̀ṣùl àwọn kan ṣe kí ni o àwọn kan ṣe rọ̀ṣùl pẹ̀lú àyàtọ̀ bẹ́ẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bá àwọn afá ti sàlẹ̀ fún wa ọlọ́ni wà máa arsalna min qablika. wà máa wala nabiyyin. ọlọ́ni àrán síwájú rẹ ẹni tí ó jẹ́ ẹni tá a ránṣẹ́ tá a fún níwèé tá a tún fún ní òfin tó dá dúró wàlá nàbí yìn àbí ẹni tá a ránṣẹ́ tó pé a fún níwèé tá a sì fún ní òfin tó dá dúró ńlá àyàfi. ìlà tamanna alqa shaytanu fi umniyati. ìlà ìdá tamanna àwọn àfáàní kí ni so ìdátamanná ìtumọ̀ tí wọ́n túmọ̀ ẹni pé a máa túmọ̀ sí kéèyàn kankan kìrá à so òun ni wọ́n máa ń pè ní tamanna ọlọ́run sọ pé wàmí ní omi yúnà láyà làmúnà kìtàbà ilá àmání ara ibi tí àyà yẹn ti wá nànú wípé àwọn alárúbáwá ń bẹ tó jẹ́ pé àwọn ń ti wọn wọn ò mọ nǹkan tí wọ́n bá kọ́ ọ́ lẹ́ẹ̀lẹ́ báyìí ní tí wọ́n bá kọ́ lẹ́ẹ̀lẹ́ wọn ò mọ̀ tí wọ́n bá kọ́ nǹkan lẹ́ẹ̀lẹ́ wọn ò ṣùgbọ́n ńlá àmọ́ ni ṣùgbọ́n tẹ́ bá ń ka nǹkan nìkan náà lè gbọ́ yín àmọ́ ni àmọ́ túmọ̀ sí kíra tẹ́ bá sọ nǹkan lẹ́nu báyìí ni wọ́n tó lè gbọ́ ṣùgbọ́n tẹ́ bá kọ́ nǹkan lẹ́ẹ̀lẹ́ báyìí wọ́n lè aláwọn tó àwọn bàbá wa tó ń gbọ́ yorùbá tí àwọn bá ti ń sọ wọ́n gbọ́ ṣùgbọ́n bí wọ́n bá kọ́ ọ́lẹ̀ lẹ́nu wá ní kí náà kọ́ ọ́lẹ̀ wọn wọ́n sí kí ni o wọn ò mọ nǹkan tí wọ́n kọ́ lélẹ̀ so àmọ́ ní ọlọ́ni àwọn kan wà tó yẹ pé wọn ò lè ka nǹkan nínú ìwé ṣùgbọ́n wọ́n ṣe kí ni o àmọ́ ní ni wọ́n tí wọ́n bá ń ka nǹkan fún wọn wọn a máa ṣe kí ni o a máa gbọ́ làwọn afáàbí sọ fún wa pé kìrá a máa túmọ̀ sí àmọ́ ní lọ́wọ́ pé tàmá ń ná onígbé kọ́rọ̀ à ó kàǹkan tàlá ó kàǹkan a máa túmọ̀ bẹ́ẹ̀ so tàmá ná nígbà míì a máa túmọ̀ sí kéèyàn máa rán kàn kéèyàn ọmọ ẹrankan níran kan yẹn ni pé àwọn tó ń jáwọ ànábì ọlọ́run wọn ò máa wò pé à ó yẹ káwọn táwọn ń pè kí wọ́n lè gba tọ́lọ́hún ó yẹ káwọn táwọn ń pè kí wọ́n lè gba tọ́lọ́hún àbí tí a ká pé ìzáàtà máa ń ná káwọn ànábì ọlọ́run bá bá ń ka nǹkan ọ̀dà àwọn ànábì ọlọ́run bá ń dààmú tí ó wù wọ́n pé káwọn èèyàn wọn gba ẹ̀sìn alikọ́ ṣàìtọ́nù. èso wà lọ ju nǹkan sínú gbogbo tàmá àwọn tó ń tàmá wọn gbogbo nǹkan tí wọn ń kà yẹn èso wà lọ sí kíni o yóò lọ ju nǹkan síbẹ̀ alikọsọ ìtọrọ fún ìmọ nìyẹn ti èso wà ju nǹkan sínú kìrá àwọn sínú nǹkan tí wọn ń kà gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fún wa náà. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àwa máa jẹ́ ẹni tó ṣe wípé fàyà ń sákùn lọ́ọ̀kù ọlọ́run ọba wa jẹ́ kó hàn dáadáa ọlọ́run ọba wa parẹ́ dànù yóò rí múfù sọnù mọ́ yúlíkì ṣàìtàn ìtẹ́sù bá ní kó ojú sínú kínní yẹn ọlọ́run bá máa sọ pé èṣù ló sọ eléyìí o kìí sèmi ọlọ́run ọba mo ní kẹ́ ẹ ṣe báyìí o ọlọ́run ọba ó máa ṣe násìkò yóò pa ìtẹ́sù bá sọ yóò parẹ́ násìkò gbólóhùn kan ni kí ọlọ́run pa nǹkan rẹ ó wà nù pé kùránì náà máa ń sọ kalẹ̀ tó yẹ pé ọlọ́run ọba yóò wà mú kúránì kan tó bá ti sọ̀kalẹ̀ tẹ́tẹ́lẹ̀ ọlọ́run bó ni eléyìí tó sọ̀kalẹ̀ yìí ẹ má lò mọ́ ẹ tún padà máa lu eléyìí ikma tọlọ́run ni pé ọlọ́run ọba mú ní ikma pẹ̀lú yìí kì í ṣe sùn ló sọ tí ọlọ́run bá yọ kó mẹ́ẹ̀ kalẹ̀ ikma tọlọ́run bí eléyìí ni pé ọlọ́run bẹ́ẹ̀ kó jẹ́ pé ẹ̀sìn yóò máa mú wá díẹ̀ díẹ̀ ọlọ́run sọ nínú àjọ ìgbọ́dọ̀ wọn bá kùránì tó jẹ́ pé ọlọ́run bá lè ti fi àyà mí ìdìpò rẹ̀ ọlọ́run ní wàhálà tẹ́kọ̀rọ̀bù sọ̀lá àtàwọn àtúnṣe kàrọ̀ ẹ má débi ìrúgbà tẹ bá ń ríra tẹ bá ń mutí tẹ ti mutí yóò tẹ ń ríra ọlọ́run kọ́kọ́ so àyà eléyìí àwọn fóònù sọ pé ó ti wà mọ̀nsùn ọlọ́ba àyà tó bá wà mọ̀nsùn gbà mí ọlọ́ba ó fi lẹ́nu kùránì ká tún máa kà ká máa gbẹ̀sán lé lórí ìmí ọlọ́run nìkan ẹ̀ mọ́ kà mọ́ ọlọ́run fún un kún bẹ́ẹ̀ gbogbo àyà tó bá wà mọ̀nsùn kọ̀ pàtàyànyàn ọlọ́run padà mú kí àwọn sọ̀hábà kí wọ́n gbàgbé rẹ̀ fipú wà máa dàpọ̀ mọ́ ìtọ́lọ́wọ́ ọba ní ká máa tó kó má bàa dàpọ̀ mọ́ Kùránì kó má bàa dàpọ̀ mọ́ Kùránì lọ́dọ̀ gbogbo àwọn èèyàn látara àánú Ọlọ́run ṣùgbọ́n násìkò ti bí ọ̀rọ̀ ọ̀bọ parẹ́ yẹn yẹn kò sínú ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lẹ́ yóò sínú ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀tẹ̀lẹ̀ tó máa ṣe násìkò fún ọ̀rọ̀ wọn yà ń sàkó lọ́ọ̀hù. Ọlọ́run ọba tó mọ tó bá jù sínú ọ̀rọ̀ ọlọ́run àbí jésù bá ń pè àwọn èèyàn sí níbi tó ọlọ́run ọlọ́run ọgbọ́n padà parí kún bẹ́ẹ̀ ọlọ́run ọgbọ́n kún bẹ́ẹ̀ náà. lẹ́yìn wá gbà náà súnmọ́ yóò kímù ọlọ́run ọgbọ́n wà perfect yóò kímù lọ́wọ́ àyà àti ọlọ́run wà perfect àyà tó bá sọ̀kalẹ̀ dáadáa lẹ́yìn náà fi mọ̀ ẹ́ ẹ̀rí gbàdúrà kan sọ́tún ẹ̀jú fún wa ní ẹ̀rí gbàdúrà ọlọ́run wáyà tó wà lẹ́yìn wa ọlọ́run ti perfect ẹ̀ síbẹ̀. kálíbà mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé sùsọ yìí o kò ní tùmọ̀ tó gbọ́dọ̀ ọlọ́pàá ti bú àwọn òsàyẹ ọlọ́run ti bú wọn lẹ́yìn ọlọ́run wàá pàfẹ́ rẹ̀ ah, ah, ayé o sọ pé yìí ò ní ṣe ní dáadáa àwọn àmì yóò ṣe sí dáadáa tó yóò gbé tí ó gbà yìí tẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba àlímù ni ọba tó mọ gbogbo nǹkan ni in tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn ọlọ́run bọ́lọ́run ọba ti fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ọba ọba tó mọ̀ ni hakimu lọ́lọ́run ọba ọgbọ́ ọ̀jọ̀gbọ́n ni ó máa tó ṣe bẹ́ẹ̀ kátólì àgbọ̀rọ̀ ọlọ́run ọba yé sí dáadáa lọ́lọ́run bá fi ṣe bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa ọlọ́run ọba máa mú àwọn nǹkan kan wá tó jẹ́ wípé fítínà ọlọ́run ọba máa fi ṣe ẹlòmíì lè rí i pé a bóyá nìkan tó jẹ́ àáfàá ńlá táyì wọ́n yẹ pé àáfàá ńlá ọba ni òun ṣe Islam mọ́ o òun rí nǹkan kan lójú oorun wọ́n nìkan nìkan báyìí lóníkó wa lọ́ máa ṣe nǹkan báyìí ẹ̀yọ́ wa ni pé ntẹ́lẹ̀ yóò fi ṣe báyìí ma fitina lọ́lọ́mọ abẹ́ fi ṣe fúrilẹ̀ ọlọ́run ọba máa mú àwọn nǹkan wá tọ́lọ́run ọba máa fi ṣe fitina àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà nínú wọn àwọn tó ń pọ́n ti gba ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ṣe ọlọ́run ọba dé Mádínà ọlọ́run ọba ní kó ṣe ọlọ́run ọba nígbà tó ṣe ọlọ́run ọba ń kírun ní Mádínà ọlọ́run ní kó ṣe ọlọ́run ọba máa kọjú sí Baitul Maqdas olùṣọ́lọ́wọ́n bá ń kọjú sí Jerusalem Bethel Makdas olùṣọ́lọ́wọ́n bá ń kọjú sí nígbàtí torí pé ó ní kíbla tí anabi Musa tó dojúkọ kíbla tí Musa tó dojúkọ nù so òun ní Bethel Makdas ọlọ́wọ́n ní kí olùṣọ́lọ́wọ́n bá wọ́n wá pé Isa òun tuntun wá ń tiẹ̀ kò lè pé àwọn èèyàn Isa ìgbà táwọn débi kíbla Musa torí pé àwọn yehudi kórìíra wọn àwọn náà wá kórìíra àwọn yehudi so yehudi kórìíra wọn ibẹ̀ yẹn magribu ni ó kọjú sí ibi tó rùn ibi tó rùn ti ń wọ̀ báyìí òun ni wọ́n ń pè ibi tí bẹ́tẹ̀ makdas tó kọjú sí ni ibẹ̀ àná bí ń kọjú sí. bàtà àwọn tí ó jẹ́ àwọn ètò tẹ̀lé yín sá tí wọ́n rí pé àwọn yehudi wọ́n àwọn ni wọ́n fẹ́ pa Jésù àwọn ni wọ́n gbàgbọ́ àwọn ní gbogbo àwọn wàhálà tó ṣẹlẹ̀ sí àwọn náà wọ́n pe àwọn náà ní tẹ́lẹ̀ tí àwọn níbi táwọn máa kọjú sí ibi tó òrùn ti ń yọ òun làwọn máa kọjú sí wọ́n máa takò wọn wọ́n jọ ṣe kéta ara wọn ni sọ̀rọ̀ wọn ni kánàbí kọ́kọ́ máa kọjú sí Baitul Maqdas wọ́n wá ń kírun lọ́wọ́ lọ́lọ́run sọ ayà kalẹ̀ ẹ̀ bá wọn fa àti sọ pé ànábì ò kọjú sí Baitul Maqdas máa nígbà tó ń kírun lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àti ẹ̀tí kírun ṣáì lọ́dọ̀ bá sọ àyà kalẹ̀ ànábì wa yí kù láti bí i báwọn ọlọ́run kó wọn kọjú síbi tí káàbà wa wọn kọjú sí káàbà wa tá a gbé òòrùn sẹ́gbẹ̀ẹ́ báyìí tí a kọjú báyìí wọ́n wá yí kù níbi irun àwọn tó ń kírun ní kùbá àárọ̀ kùtùtù lásùn bá làwọn kírun lọ́wọ́lọ́wọ́ tí kan náà sọ magdas máa ń wú ibi ọtún náà bá ní wọn máa kọjú sí ní Kaaba àwọn kan náà mùsùlùmí Ọlọ́run bá ṣe ní pítínà fún wọn wọn mọ̀ pé ah ẹ kò jọ Ọlọ́run ọmọ tí ń ṣe mọ́ báyìí o nígbà náà ń sí nìkan tó tún ní ẹ yẹ pé tọ́lá ọmọ nìkan kọjú sí gan láti pilẹ̀ ní èwo la bùrọ̀ máa kọjú sí nìkan dé tẹ́lẹ̀ káwọn nìkan náà máa kọjú sí bẹ́ẹ̀ mọ́ ah, irun dáa ti wá kí sẹ́yìn sẹ́yìn nǹkan ẹyẹ ni sẹ́yìn irun dáa ti kí lọ́sọ̀ọ́nù sọ́ọ̀tù bá kọ́ra àyà one forty three wọ́n gbé irun táwọn ti kí ọlọ́run ọba ní ọlọ́run ọba ò wà ní ìdí àìmọ́ ànàkùn ọlọ́run ọba ò lè fi gbogbo òun tẹ́ ti kí ọlọ́run ọba ò lè fi ráre dànù. àwọn kan látara bẹ́ẹ̀ wọ́n fìtínà ẹ̀ ṣe kí ni ó ṣẹlẹ̀ sí wọn àdáwò ṣẹlẹ̀ sí wọn látara àwọn Yẹhudi gan fún ara wọn wọ́n tún wá lo ọgbọ́n pé ah tí bá sọ fún yín kíbla wa ní nkọjú sí tẹ́tẹ́lẹ̀ o ẹ̀rí nìsín báyìí kíbla wa ní nkọjú sí tẹ́tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí kọ́ kọjú sí kíbla wa mọ́ nìsín ǹjẹ́ ìgbà mi kọ́ ọmọ tí ń ṣe nu tó bá ti yá yóò tún yí kún kíbla tó kọjú sí náà nìsín àwọn náà ò tún gba tọ́lọ́wọ́n ọba látara rẹ̀ tó gbẹnu sọ́ọ̀dù bá kọ́ ọlọ́run sàrẹ̀ pé àwọn gángan mọ̀ wípé tí wà nẹ́bí wà lórí ẹ̀ ó ń gángan lódodo ọlọ́run ọba ti kọ́lẹ̀ inú ìwé wọn wípé òṣìṣẹ́ ọlọ́run ọba yóò kọ́kọ́ kọjú sí bẹ́tì mọ́kídàs ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ pé òṣìṣẹ́ tí kọjú sí láàrin sixteen months ibi tí ń kọjú sí ẹ̀rọ ló ṣe kí ni o òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ kọjú sí náà kólóòtú wá sọ pé kọ́ kọjú sí Kaaba ó wà lóyún náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n gbà Ọlọ́run bá máa mú nǹkan wá tí ó fi ṣe kí ni o tí ó fi ṣe fìtínà ọ̀rọ̀ tá a sọ pé àṣetọ́nù sọ yìí àwọn èèyàn wá ń sọ láàrin ara wọn ẹlòmíì tó ti jẹ́ kí àwọn mùṣìríkù tó ti fẹ́ gba ìsìláàmù tẹ́tẹ́lẹ̀ wọ́n rò ah nígbà tó sọ fún wa yìí pé àlìjọ̀nù òkúlẹ̀ àwọn òòṣà wọ́n ṣe wọ́n ràn wá lọ́wọ́ wọ́n ṣàánú wa ló bá dàlì kíámà àwọn ni wọ́n sì pẹ́ wa ló bá dàlì kíámà so látara bẹ́ẹ̀ ọmọ ọba tó gba ìsìlámù wọn fitina bá dọ́dọ̀ rẹ̀ sọlá ọba máa mú fitina wà fáwọn èèyàn nínú sóràtò mọ̀dásítẹ̀l ọlọ́run ọba ní kí ànábì òun sọ pé àwọn tí ó máa sọ ilé iná àwọn màláìkà tí ó máa sọ ilé iná ọlọ́run ní pé kó sàlàyé fún wa pé nineteen ni wọ́n jẹ àtàṣà nineteen àwọn kẹfìrí sì sara abẹ wọ́n sì tún bára rí fitna náà a máa tara abẹ rí fitna kí nineteen ó wà sọ gbogbo ẹ títí ń bẹ ayé títí tí ó jẹ́ kẹfìrí wá ní àwọn tí ó wà sọ wọn kẹfìrí títí ń bọ̀ àwọn kódà kan náà àwọn tó jẹ́ alágbára nílùú mọ́kà sọ pé òun ibi tóun lè jáde òun lè mú yàn seventeen ẹ fi seventeen lẹ̀ fún un méjì tó kú ẹ máa wá bẹ́ẹ̀ ti ṣe nínú àwọn kẹfìrí mẹ́ka ìyẹn ṣe. àjálìnà àṣàhábà ponú ni àwọn tá à ń sọ fún yín wà máa jẹ alina àṣàhábà nàrí ìlà màláìkà àwọn tá a ní wọn sọ lé e náà yìí màláìkà la pè wọn malaika kan gbàdúrà sọ̀rọ̀ wá ròyìn malaika kan nínú àdísì kan pé téèyàn bá rìn níbi èjìká rẹ̀ báyìí téèyàn ẹ̀ka fẹ́ rìn níbi èjìká rẹ̀ yìí lásán báyìí èyàn ó rìnrìn seventy thousand yìí tí ò tí tán ọ̀rọ̀ ìṣe màláìkà rẹ̀ kìí ṣe èèyàn bí yín là ń sọ kìí ṣe irú yín là ń sọ àwọn tá a ní ó máa sọ lé iná ni wọn náà ti sọ tí bá gbogbo èèyàn tó wà ní àwọn tó bá dé i tó ti bẹ́ẹ̀ náà àwọn màláíkà yẹn wọ́n àárín pé wọ́n tóbi jù alọ́ tán yẹn ni tí wọ́n kápá gbogbo àwọn tó ń tẹ gbogbo kẹfìrí ayé pátá yẹn ọlọ́run bá wọn mú ọ̀rọ̀ yẹn wá bá yẹn àwọn kan náà tó wá gbọ́nà àwọn tó ń jẹ́ àwọn èèyàn tó ń jẹ́ àwọn tí àárẹ̀ ń bẹ lọ́kàn wọn àwọn náà wọ́n máa sọ pé ah, ah, ànábì ah, náìtì kéèyàn o. <laughs> <laughs> ọlọ́run ni wà máa jà ńlẹ́ ìdátà òkàtà ara sọ́lẹ̀ ẹlẹ́yẹn ọlọ́run ni àṣẹ ní fitna tal nílẹ̀ dínà káfà ọlọ́run ni àdánwò la ṣe fáwọn kèfèrí wọ́n tún lè sọ̀rọ̀ tí ó tún jẹ́ kí ìyàwó jẹ wọ́n dáadáa sí náà ni àfi wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀sọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọlọ́run bá ń ṣàlàyé fún wa ọlọ́run tó bá wípé ọlọ́run ni lìyẹ́ jẹ́ àlà mà yúlìkì ṣàìtọ́. lìyẹ́ jẹ́ àlà mà yúlìkì ṣàìtọ́ nù fìtìnà tán ní ọlọ́run ní kọ́lọ́run ọba ó lè bá a ṣe nǹkan tí èṣù jù yẹn ọlọ́run fẹ́ ṣe ní fitna àdánwò ọlọ́run fẹ́ ṣe ní nítorí fẹ́ fi ṣe test lílẹ̀ dínà fi kulubihim maradun fún àwọn tó ṣe wípé àárẹ̀ ń bẹ lọ́kàn wọn àwọn ni mọ̀nàfìkì ọlọ́run fẹ́ ṣe ní fitna ni so lọ́la á máa ṣàlàyé fún wa fitna nínú kùránì tí wọ́n mú fitna wà nínú kùránì ìtumọ̀ mẹ́rin lè túmọ̀ sí i ọlọ́run bá ní òun fẹ́ ṣe léyìí ní fitna ní àdánwò ní ìgbẹ́lẹ́gbọ́n ọ̀rọ̀ ẹbí tẹ́sì àwọn tó ṣe yí pé kí ni o ó wà ní ọkàn wọn. àwọn tó ṣe pé àárẹ̀ àárẹ̀ àìnígbàgbọ́ àárẹ̀ ṣe kẹfìrì àárẹ̀ ìmọ̀ doubt ó wà nínú ẹ̀mí wọn ọlọ́run àwọn la fẹ́ ṣe fitna fún àwọn mùnáfíkì náà mùsùlùmí wàlẹ́kọ́ọ̀sìyàtì kùnú. àwọn eléyìí ni àwọn kẹfìrí ni kọ́ọ̀sìyàtì kùnú àtàwọn tó ṣe pé ọkàn tí wọ́n ti lè tán yányán táwọn òde ìṣẹ́jú àti fẹ́ gbàtọ́ lọ́ọ́ tẹ̀tẹ̀lẹ̀ ìyẹn làwọn àgbéra ni àlẹ́ sọ kí ni àlọ́ sọ ni tí mo fi jára mi gbọ́ báyìí ìyẹn wọn àgbéra ni àwọn yẹn kọ́ọ̀sìyàtì kùnú àwọn mùsùlùmí wọn jẹ́ mùnáfíkì ó fẹ́ jọ bẹ́ẹ̀ náà ó jọ gàtí kọjọ gàtí ó fẹ́ sẹ́mi ìtìtẹ̀lẹ̀ ẹlẹ́gàtí gàtí ó fẹ́ jọra wọn náà jáde àwọn tí àárẹ̀ ń bẹ lọ́kàn àwọn tó wá jẹ́ mú mi ni wọ́n sọ pé àà ah, ah, ànábì ò lè sọ bẹ́ẹ̀ láìláì láwọn mi sọ náà ọ̀rọ̀ ìwà yìí náà dọ́ọ̀lì mi. ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá ṣe àti mùnáfìkì àtàwọn kèfèrí àwọn náà ní dọ́ọ̀lì mi ọlọ́run gbogbo àwọn tó bá di jálábòsí láyé làfi ń ṣe kọ́ọ̀kì. ọlọ́run gbogbo tí wọ́n máa wà nínú ẹ̀ ní àtakò àtakò àtakò bá ìdín ànisọ̀wàbí tí wọ́n máa jìnnà sódodo ẹ̀ lẹ́la láwọn alábòsí láyé àtakò ni wọ́n máa wà nínú ẹ̀ tátakò yóò dẹ̀ máa jìnnà sódodo ní ọmọ àdúrà níbi sàn ètò tó bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa pé bá mú nǹkan kan wá lórílẹ̀ ayé wọ́n tó jẹ́ mùsùlùmí so kọ́mọ́ ìgbé ìyàgbẹ́ lọ́wọ́ bá kàn sí ní fìtínà fún ọ pé ah, ọlọ́run kàn sí ní fìtínà ẹlòmíì ọlọ́run bá máa ṣe nǹkan míì ní fìtínà fẹ́ lómìn owó àwọn olè rẹ́lẹ̀ àti ń ṣe sìnà ọlọ́run jẹ́ pé wọ́n ṣe àní gbèsè ayé tòun torí bó rí ẹni tó ń ṣe sìnà pẹ̀lẹ́lẹ́ àkàn sìnà ó jẹ́ rí tòótọ́ kán tòótọ́ ìwà ni ọlọ́run jẹ́ wọ́n ṣe àní gbèsè ayé tòun fìtínà ọlọ́run bá fi lẹ́yìn sí fún un ọ̀rọ̀ àwọn àfá àti wọ́n tẹ̀lítọ́ ọlọ́wọ́ bá tí wọ́n mú tí tí wọ́n ṣe gbogbo ẹ̀rọ pé ah wọ́n àfá náà ní mú tí ọlọ́wọ́ bá sọ pé torí ẹ̀ òun ọ̀tẹ̀lítọ́ ọlọ́wọ́ bá fitna ọlọ́wọ́ bá fi léyìn sí fún un tiẹ̀ ìwọ tó fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba ó ṣẹ̀sìn ọlọ́run ọba dáadáa ni tọba lọ́wọ́ àwọn ogun nǹkan tí ń lọ lórí àgbáyé tó fẹ́ fi ṣẹ̀sìn ọlọ́run ọba ó sì nàní so èméjì mẹ́ẹ̀ so àìfẹ́ nìkan kọ̀ sí ẹ̀sìn ọlọ́run ọba so látara bí ọlọ́run bá mọ́sí àṣà nínú kankan wọn kí ọlọ́run má jẹ́ kí fitna tí ó jẹ́ aburú ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sẹ́ni kankan wọn wa ní أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك